الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún olúwa ọba wa tàbárọkà wa tààlá a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ ọlọ́run anábí wa Muhammad sallallahu alaihi wa alihi wa salam a ń ṣe ọpẹ́ fún olúwa ọba adẹ́dáwa tó sọ wá ọjọ́ títì ní òní náà ni òru kẹrìndínlógún nínú oṣù alápàálẹ̀ ọdún 1447 lẹ́yìn hijira àtúntíṣẹ́ ọlọ́run láti Mákà lọ sí Madina àtúnkíwa káàbọ̀ sí sẹ́ntàwà Markaz Umar bin Khattab al-Islami ní Kaduna lórí ètò àwọn tafsir tá máa ṣe fúnra wa súra tá ń kà lọ́wọ́ òun náà ni Suratul Anbiya áyà tí a ti dúró nínú ẹ̀ lánàá ni áyà ogún nínú sóra yìí pẹ̀lú ògbọ́ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala a ó tẹ̀síwájú láti ááyà kọkànlélógún bí tí olúwọba wa jalla wa láti ń sàlàyé fún abá yìí pé a'udhu billahi أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه أم اتخذوا آلهة من الأرض هم ينشرون لو كان فيهما آلهة إلا الله لفسدتا فسبحان الله رب العرش عما يصفون لا يسأل عما يفعل وهم يسألون قل أبوا تبارك وتعالى ليس تسواجو ọ̀rọ̀ بوا ń bá wa sọ́ọ́bọ̀ nípa wípé

àwọn tí ń mú nǹkan míì lọ́lọ́run lẹ́yìn ọlọ́run subhanahu wa ta'ala àwọn òṣẹ́bọ àtàwọn ẹlẹgbẹ́ wọn ọlọ́ni àmìtàkàrú àlìhàtà wọ́n tún mú ọba àwọn òṣà mú ọba ọba yìí sí àwọn nǹkan wọ̀nyí wọ́n lè jí òkú dìde yàrí tí wọ́n lè yẹ òkú tí wọ́n lè jẹ́ kéyò máa bẹ ní aláàyè ay ahum yahayuna al-mauta wa yunshirunahum min al-ard ay la yaqdiruna ala shay'in min dhalik àwọn tán mú lọ́lọ́ ọba wọ́n kàn ń wọ́n lọ́lọ́ ni wọ́n kàn ń jọ́sìn fún wọn ni wọn ò láǹfààní kan tó sì fáwọn tí ń jọ́sìn fún wọn kódà àwọn gbò lè sàǹfààní fúnra wọn dépò wọ́n sàǹfààní fún ẹlòmíì tó bá yẹ sáwọn tí máa fún nǹkan míì àbí tó máa pè nǹkan ní tó bá máa ṣe làákà ìwé wọ́n láìrí tí wọ́n ní dédé ẹ̀ àìnírònú jinlẹ̀ àìṣe làákà ì ló fàtà fi ń pè nǹkan ní tó bá ronú jinlẹ̀ gẹ́gẹ́ bí àwọn ẹni ìṣíwájú nínú àwọn èèyàn dára tó gba Islam tó bá ronú jinlẹ̀ wọ́n ní jọ́sùn wa Muhammad sallallahu alaihi wasallam nígbà tó ṣe hijira láti Makka Madina lásìkò tó ṣẹ̀ Madina arákùnrin kan bẹ́ Madina wọ́n pè ní amúrùbúnú jamo èyàn ńlá ni olójẹ́ bí olórí fún àwọn ìran rẹ̀ ó níyàwó obìma ṣùgbáyàwó ẹ̀ ó ti gbọ́dáwà nẹ́bì ti nẹ́bì yìí ti gba Islam a kò lè fi hàn sọ́kọ rẹ̀ torí pé ọ̀gá rẹ̀ nínú àwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó sì ní àwọn ọmọ ó wá pin ìyàwó ẹ̀ wípé ìrẹ́ ìyàwó òun sọrí ẹni tí ó ṣẹ̀dé Madina ló tó ẹ̀ṣẹ̀ dé Madina in rí sallallahu alaihi wasallam ọmọ wà yìí mọ́jùmú dọ́dọ̀ rẹ̀ dépò fún mú tẹ̀ẹ̀fẹ́ sí gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ìyàwó ló ń gbọ́ ìyàwó sáwọn wọ́n ọ̀jọ̀gbọ́n ní ẹ̀ ọba súnmọ́ wò kọ́gbọ́ nǹkan tí ń sọ tó bá ṣe pé nǹkan tó dáa ní kọ́ gbàgbọ́ tí ò bá ti dá kọ́ pátì pẹ̀lú nǹkan tó tó mú wá amúrùbùn jẹmọ́ tó bá ní tó wọ́n sì ní pé owó kọ̀kọ́ bí òsàwọn lérè tó sàwọn táwọn jọ́sìn fún tó bá gbà ń láàyè kóhun lọ dé kóhun súnmọ́ tọ́má fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ òsà ìtí wọ́n se ní pé wọ́n wà obìnrin ìyá tó ti darúgbó bí wà dúró lẹ́yìn èsà yẹn o ní o máa interpret tó sàbá ń wú fún wọn ẹwà ìnílá aka ní òsà rẹ ọgbọ́n nǹkan tí ń sọ ìwà sọ̀rọ̀ sọ fún ó lọ mú àmọ́ ti gba islam àwọn ọmọ rẹ̀ náà sì ti gba islam wọ́n wá wà bẹ́ẹ̀ àwọn ọmọ ìwá jókòó wá ronú pé kí làwọn fẹ́ ṣe táwọn fẹ́ ti pè bàbá àwọn sí islam kí làwọn lè ṣe wọ́n bẹ̀rẹ̀ sí ní dọ́gbọ́n nígbà tó di lálẹ́ ẹjọ́ kan lábá lọ síbi tó gbóòsà rẹ̀ sí lábá lọ gbóòsà yẹn lábá gbé lábá lọ jùnú ọ̀rọ̀ ibi tó wà ju òsà yìí sí nígbà tí lẹ máa amúrùbúrò jẹmọ́ ó wá wá òsà rẹ̀ títí kò rí ẹ̀rì àìníláàkàì ọlọ́run rẹ̀ ìwọ́ ọlọ́run kò rọ́lọ́run ó wá títí kò rí tó bá ń wá káàkiri ìlú ìgbà tí ó dé inú kòtò tán da bóòlà sí ló bá bá òsà rẹ̀ nílẹ̀ pàtó gbóòsàyí ó rọ́sàyí ló bá gbé ní bá ń bẹ̀ àkóṣà àwọn tó sì nǹkan báyìí ẹ àwọn ọmọ ẹni ó dákùn má ó bẹ̀rẹ̀ sí ní ìbẹ̀ ó wá kọ́ ó fi tó bá tún gbé padà sáàyè rẹ̀ nígbàtílẹ̀ títí tó tó lọ sí àwọn ọmọ ẹ̀ wọ́n tó lọ sí ẹ̀ wọ́n tó gbé bákan náà wọ́n tó lọ jù sínú ẹ̀ ó tó dé bẹ̀ ǹjọ́ kejì tó lọ gbé nígbàtíjọ́ kẹta wọ́n tó ṣe bẹ́ẹ̀ nígbà tó wá gbé ǹjọ́ kẹta wà ní à ó tó jẹ́ báyìí mọ́sàánú ẹ̀ ó dà kúsọ pọ́ máa ń ní ìdà ní pa onítọ̀hún tó bá ti padà wá tó bá tó wọlé lọ sùn ilẹ̀ tún sú àwọn ọmọ ìtúndé lápá tó gbó sàáyìn nígbà tí wọ́n wá jù sínú kòtò lọ́tọ̀ yìí wọ́n ò jù sínú kòtò lásán wọ́n wá lọ wá òkú ajá wọ́n

àìrónú ló mú wọn tó sì pọ́n ń jọ́ sí fún kàmí àbítà ń pè kàmí lẹ́ni ọlọ́run so amúrùbù jẹmọ́ ìbẹ̀ nínú àwọn sàábí ànábì tó gba islam tàtàndì wá Madina lẹ́yìn àwọn dẹ̀ ṣe islam dáadáa tó pé yàní ọ̀rọ̀ wọn so ọlọ́run bá subhanahu wa ta'ala ṣàánú ajé káàkiri tí ó máa ronú islam so ọlọ́run ni àwọn tí wọ́n mú lọ́lọ́wọ́ bá wọn yìí dípò wípé wọ́n gbé nǹkan dìde law kana fihima aliha ọlọ́run ni ẹ̀yìn tẹ́ ń jọ́sìn fún nǹkan mí lẹ́yìn ọlọ́run tẹ́ ń sin nǹkan mí lẹ́yìn ọlọ́run ọlọ́run ló ń lórí àti ilẹ̀ ìbájá sí pé àwọn ọlọ́run ọba mí ń bẹ àméjèèjì Yorùbá gan máa sọ pé ọ̀gá méjì ò lè gbé ní ọkọ̀ kan náà méjì ò lè máa exist sílẹ̀ ayé wọ́n bàjẹ́ àtorí pé kí ni ẹnì ọlọ́run kọ̀ kó máa claim láìsí títí ẹ̀yìn ẹ̀yìn àwọn tí ń ṣẹlẹ̀ lórílẹ̀ ayé lónìí ní kọ́ńtì kọ̀ọ̀kan àwọn president wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oníkálùkù ń claim right rẹ̀ oníkálùkù máa dúró pé ẹ̀hẹ́n right kò lè lágbára tí ìbá ṣe pé àwọn ajẹníká tó ń jẹra wọn ká lórílẹ̀ ayé ọlọ́ni ìbá ṣe ń pé àwọn ọlọ́ọ̀bà ní ìbẹ nínú sánmà àti ilẹ̀ yàtọ̀ sí ọlọ́ọ̀bà aláàni láfàsádàtà sánmà àti ilẹ̀ arsh rabbil arsh

ẹnìkọ̀ọ̀kan wọn bí aléèrè kí la gbélé ayé ṣe báwo la ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nílé ayé ń tálágbára ayé kan tí bá ń dayé láàmú ìgbà tó bá yá ara ọ̀kan tó tiẹ̀ tiẹ̀ náà bí wọ́n tí ẹlé mú ló sọ̀rọ̀ ìta ah, a nítọ́ ń dá amọ́tọ́lọ́ ò rí gbogbo tọ́lọ̀ bá ti subhanahu wa ta'ala la yusalu amma yas'al kò sẹ́nìkan tó tóbi léèrè tí má ti ń dáyàn lẹ́jọ́ àti ká gbà bẹ́ẹ̀ ká gbẹjọ́ tọ́lọ̀ bá dáwà yẹn táà bá gbà àwọn ní pé ọ́ tó jí àkókò ọmọ pọ̀ méjì ni ah so àmáwọn ọmọ ènìyàn dẹ̀dẹ̀ ni wọ́n bí wá lérè bẹ́ẹ̀ni kan ò ti ẹ̀ bí wá lérè ọlọ́run tó dá wa yóò bí wá lérè tí fanta gbélé ayé sí kálẹ̀bá rí dáhùn tó dá dáhùn ìjọ tó bá máa bí wá lérè ẹjá gbìyànjú láti ṣe dáadáa bó ti tọ́ àti bó ti yẹ náà اتخذوا من هاتوا برهانكم هذا ذكر من معي وذكر من قبلي بل أكثرهم لا يعلمون الحق فهم معرضون نعم. وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أن له لا إله إلا أنا فاعبدون الوضع جل وعلا الله تتسواج نقارك إلى نبي محمد صلى الله عليه وآله وسلم àwọn مشركون

àwọn òsà níwọ̀n yìí tẹ́ǹtì lọ́lọ́run ẹ̀mẹ́rìwá lórí ẹ̀ ààrẹ àdíkìrù mamai arábìnrin ọlọ́ni sọ fún wọn wípé eléyìí náà ni ìrántí tí ń bẹ pẹ̀lú mi yẹn ni pé alukur'an yáàní alukur'an wà zíkìrù mankabli yáàní alkitabul mutakaddima náà ni pé bẹ́ẹ̀ náà ni àwọn eléyìí náà ni ìrántí àtìrántí nípa àwọn tó ti wá síwájú ní ìyẹn àwọn tírà àti sọ̀kalẹ̀ fún àwọn ànábì ọlọ́run tó ti síwájú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bal aktharuhum la ya'lamuna al-haqqa ọlọ́run ni ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn wọn ò mọ̀ òdodo ni wọn ò mọ̀ òtítọ́ ni ó ní ànábì tí máa sàdúà ànábì tí máa وأرنا باطل الباطل وارزقنا اجتنابه ọlọ́run fi òdodo mà wá lódodo ó sì ràn wá lọ́wọ́ láti tẹ̀lé ọlọ́run fi rọ́ mà wá ní irọ́ ó sì ràn wá lọ́wọ́ láti jìnà sí ìgbà mí ń bẹ ẹlòmí ò mọ tí ń jẹ́ kò mọ tí ń jẹ́ ní fi sì fún alágbára fi rọ́ ó sì fi fún ọlọ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni wọ̀nyí wọn ò mọ̀ nǹkan tí ń jẹ́ òdodo ni fahum mu'ridun lẹ́yìn náà wọ́n jẹ́ ni tí máa gúnrí tí máa sẹ́rí kò níbi ọ̀rọ̀ tọ́lọ́n subhanahu wa ta'ala ọlọ́run wá ní ìrà náà wa muhammad sallallahu alaihi wa alihi wa sallam wa ma arsalna min qablik min rasuli ara òjíṣẹ́ kàṣíwájú rẹ̀ o ọlọ́ni àwọn ará kan

gbólò nǹkan tọ́lọ̀ fi ran wọn náà nìyẹn náà ni pé gbólò kí ni gbólò la ilaha illallah la ilaha illallah eléyìí náà ni gbólò tọ́lọ̀ fi ran gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ọlọ́lá fi sọ fún wa nínú sórọ́tù míì báyìí pé walaqad ba'athna fi kulli ummati pàápàá àwọn ọlọ́run a ti gbé dìde láàrin àlè ó máa kọ̀ọ̀kan ìjọ kọ̀ọ̀kan a gbé òjíṣẹ́ dìde láàrin wọn òjíṣẹ́ yìí ń tà ń sọ fún náà ni pé a ní ìbúdó láàhà ipé ká máa jọ́sì fọ́lọ́n wọ̀chítẹ́nìbò tọ̀ọ̀gùn kásì jìnà sí gbogbo tí ń jẹ́ tọ́hùn nǹkan ní ìtọ́ máa jọ́sì fún nídẹ̀ ìyọ̀rọ̀ kájọ yìí kájìyàn àwọn mí o máa sọ pé kò sọ́ba kan àfọ́lọ́hun ìtumọ̀ la ilaha illallahu kọ́ ni ẹ̀ ìtumọ̀ la ilaha illallahu náà ni pé la ma'buda bi haqqi illallah kò sẹ́ni kẹta lẹ́tọ̀ọ́ láti jọ́sìn fún àbí kò sẹ́ni kẹta jọ́sìn fún tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn yẹn àfọ́lọ́hun àwọn Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ kó yé wa pé ni ó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn Ọlọ́run gá sí sàlàyé pẹ̀lú áyà yìí ó ń túmọ̀ sí pé gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run bá pátápátá iṣẹ́ kan náà mú wa gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run àkídà kan náà mú àkídà àwọn náà sì ni àkídà la ilaha illallah ṣùgbọ́n ìdájọ́ wọn lè yàtọ̀ àwọn ìdájọ́ tó ní kálùkù ma mú wá bó ṣe gbéyàwó bó ṣe bímọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ló yàtọ̀ síra wọn àmọ́ nípa àkídà àdìsọ́kẹ̀ kírìdì wọn ẹyọ̀kẹ́ náà ni ọlọ́pàá fi máa sọ pé àwọn àwọn ànábí ọlọ́wọ́ bá kọ́tọ́kọ́tá gbogbo wọn bí ìgbà pé revivalist ni wọ́n wọ́n wá revival àkídà ni ẹni pé wọ́n wá sí kíni wọ́n wá tí jí àkídà padà ni torí pé tọ́lọ́n bá jí òjíṣẹ́ kẹdìde àwọn tó wà pẹ̀lú ẹ̀ wọ́n ò nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ nígbà tó bá yá tó ẹ bá lọ tán bí àsìkò bá tó ń pẹ́ tó àwọn yóò tún ṣe ti kúrò ní mi dìde láti wá jí àkídà yẹn so ọlọ́run ni subhanahu wa ta'ala gbogbo òjíṣẹ́ tó ń rán pátápátá gbólóhùn kan náà ló fi rán wọn pé kò sẹ́ni kankan tẹ́ gbọ́dọ̀ jọ́sìn fún àfihàn ọlọ́run subhanahu wa ta'ala níbi eléyìí ẹwà rí pé ń jọ́sìn fọlọ́run لا يسبقونه بالقول وهم بأمره يعملون يعلم ما بين أيديهم وما خلفهم ولا يشفعون إلا لمن ارتضى وهم من خشيته مشفقون وما ومن يقل, ومن يقل منهم إني إله من دونه فذلك نجزيه جهنم كذلك نجزي الظالمين قل باوا سبحانه وتعالى وان دا اسيرو قدا ان دا رو قدا فو àwọn tí ń

gbogbo wa yìí àáfàyélẹ̀ àákù kátókù àdágbà à ń bù káàkà ẹni tí ó tọ́jú wa nígbà bá dàgbà tá kú tán à ń bù káàkà ẹni tí ó jogún wa ọlọ́run subhanahu wa ta'ala kìí ṣẹ̀dá kìí dàgbà kò sọba tí ó kú ni kìí jẹ kìí mu kò ní ẹni kankan ọba

tó ṣe pé wọ́n iṣẹ́ lọ́n ìjọsìn náà máa ṣe àwọn míì bẹ nínú sánmà àwọn míì bẹ lórílẹ̀ ayé gẹ́gẹ́ bọ́lọ̀ ti sọ fún wa la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'maru wọ́n yí takọ̀ àṣẹ tọ́lọ́n wa ta'ala ọlọ́run nìkan náà ló máa yé wọn wọ́n pọ̀ ju àwọn ọmọ ènìyàn lọ ọ̀sọ̀ fún alánà wípé ilé kan ní bẹ́ẹ̀kì ma'amud 70,000 àwọn màlẹ́kà tó sì ń jọ́sìn fọ́lọ̀ tó ní tó tẹ́ pé ìtúbá sí wọnú ẹ̀ lórí kò wọnú kó yé wa ipé kò sí ààyè kan tẹ́ pé ó tó tóbi ṣébùrì tó gaga ọwọ́ kan nínú sámà àyàtí kí màlẹ́kọ̀ máa ìmá ó ni àbórùkú ni àbójú ìkírun ni àwọn eléyìí làwọn lárúbáwá ń pè ní wa ta'ala muhammad sallallahu alaihi wa sallam wọ́n sàlàyé fún wa nípa wípé ni ni ọmọ ènìyàn ó ní ọlọ́run sọ wípé ọmọ ènìyàn bú mi kò sì lẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn láti bú sọ bẹ́ẹ̀ ó lọ́lọ́run sọ̀rọ̀ báyìí pé ọmọ ènìyàn bú èmi ọlọ́run kò sì tọ́sọ́ ènìyàn láti bú mi bákan ọmọ ènìyàn pè mí kò láti pè mí kí lè bú ènìyàn bú ọlọ́run ó ní ẹ̀yìn tẹ́ ń sọ ọba bímọ yìí à ọ̀rọ̀ yìí burú jáì ẹ́ sọ́mà fẹ́ ya ẹ́ òkè fẹ́ lè wó ilẹ̀ fẹ́ lè yánú nítorí pé kí ni àǹdá rahman walada nítorí pé ẹ̀fọ́ mọ̀ so ọmọ ènìyàn ń lókùrọ̀ ọmọ ènìyàn ń lókùrọ̀

wọ́n yí gbáwájú ọlọ́run subhanahu wa ta'ala nípa ọ̀rọ̀ yẹni pé wọ́n ò ní sọ gbóló nǹkan síwájú ọlọ́run kọ́lọ̀wọ́n tó rán wọn níṣẹ́ yẹni pé wọ́n ò ní ṣe kankan àyàfi nǹkan tọ́lọ̀ bá ní kọ́ṣe wa hum bi amrihi ya'malun àwọn màlẹ́kà yìí wọ́n máa ṣiṣẹ́ pẹ̀lú àṣẹ ọlọ́ọ̀bá ni ó sì dédé ayà

ìlà àdìmà nírṣọ́dọ̀ àyàfẹ́ ní tọ́lọ̀mbá yọnu sí nìkan ó sì pẹ̀ fún wọ́n hùn mìnà kàṣíyà ti yí mọ́ṣíkùn àwọn màlẹ́kà wọ̀nyí wọ́n jẹ́ pé pé ìmá páyà fún ìbẹ̀rù ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run ni wàlá yẹ́sàáwò wọn ò ní ìsìpẹ̀yẹ ó sì ní stage by stage i mean ìpele sípele ni bákan náà ó sì ní àwọn kọ̀ọ̀kan tí ó sípẹ̀ àní tí ó kọ́kọ́ sípẹ̀ láyé onílànàbíwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìpẹ̀tẹ́ náà bí ó ṣe ìpẹ̀ tó pọ̀ ni alákọ̀ọ́kọ́ yóò kọ́kọ́ sípẹ̀ shafa'atul uzma táàfi bẹ̀rẹ̀ ìdájọ́ gbogbo ilé gbogbo ayé ni ó wọ̀nú ẹ̀ gbogbo ọmọ ènìyàn àtàlìjẹ̀nú ni àti ni àti gbogbo àwọn bẹ́ẹ̀ inú sípẹ̀ tánàbí ó ṣe náà ni pé anábì ni ó sípẹ̀ tí ó fi sílẹ̀kùn àlìjánà torí pé táwọn èèyàn bá dé sọ́mọ́kọ́ anábì ní kọ́kọ́ lọ kalẹ̀kùn àlìjánà wọn àwọn tání ló ní èmi ni ni Muhammad ni sallallahu alaihi wasallam wọn àwọn sọ pé ìrẹ náà ni wọ́n pàmí láṣẹ ipé àgbọ̀rọ̀ sí ẹni àlìjánà fẹ́nì sallallahu alaihi wasallam àwọn ẹ̀dá ọlọ́ọ̀bà ní ìnáwó sípẹ̀ inú ọ̀nà na màlẹ́kà àbáwọn ànábí ọlọ́ọba mi kódà nígbà míì ọmọ ó sípẹ̀ bàbá rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rọ̀ ọlọ́ọba ní subhanahu wa ta'ala wọn ò ní sípẹ̀ àyàfẹ́ tọ́lọ̀mbá yọnu sí tó wá túmọ̀ sí wípé ẹni tí wọ́n sípẹ̀ yẹn náà kèé ṣe ẹni tó fẹ́ gbogbo èèyàn ozma gbogbo èèyàn

illa manir tàbọ́ ayàfẹ́ tọ́lọ̀ bá tó yọ́nú sí òjìṣẹ́ nìkan tọ́lọ̀ yọ́nú sí tó ṣùkẹ̀rẹ́ sí musulmi wọ̀lá alà musulmi ni olú àti dáadáa àmọ́rọ̀ rẹ̀ wá kú so ó túmọ̀ sí pé ẹni tí ó sì fẹ́ ó gbọ́dọ̀ jẹ́ musulmi yóò sì ń dé ipò tó lè fi ṣùkẹ̀ yẹn bẹ́ẹ̀ ẹni tá sì fẹ́ fún jẹ́ musulmi ẹlẹ́ẹ̀kẹta náà wá ní pé

ipé òní ká máa jọ́sì fún mindúnìhì lẹ́yìn ọlọ́run subhanahu wa ta'ala fàzálìkà na jìzíhì jahannam ọlọ́ni ẹni tó bá sọ báyìí irú ẹni bẹ́ẹ̀ jahannama láti san lẹ́san iná jahannama láti san lẹ́san màlẹ́kà tó tẹ́ ní ti bẹ́ẹ̀ ọlọ́run gá ti yọ òyìn wọn ipa ipé wọn yí wọn láṣẹ ni

pé ká máa jọ́sìn fún lẹ́gbẹ̀ẹ́ni tọ́lọ́n subhanahu wa ta'ala irú ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ najzihi jahannam a ó fi jahannama sánlẹ̀sán kadhalika najzi zalimin ọlọ́ni báyìí náà láti máa san àwọn alábòsí lẹ́san أولم, يرى الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون وجعلنا في الأرض رواسي أن تميد بهم وجعلنا فيها فجاجا سبلا لعلهم يهتدون وجعلنا السماء سقفا محفوظا وهم عن آياتها معرضون وما وهو, وهو الذي جعل الليل وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون قلوا الله سبحانه وتعالى فوان لا يفوان nínú àwọn rùbúbíyà rẹ̀ nínú àwọn agbára tọ́lọ́n subhanahu wa ta'ala èyí tó péye jùlọ lẹ́yìn náà ipò rẹ̀ tó gbọngbọ́n nípa sísí ẹ̀dá ẹ̀ àti bó ti jẹ́ tó ó ní agbára lórí gbogbo ẹ̀dá ẹ̀ ọlọ́ni awalam yara alladhina kafaru àwọn aláìgbàgbọ́ wọ̀nyí sáńpé nǹkan ní ìmọ́lọ́n sáńpé àwọn kalọ́mọ ọlọ́run sáńjọ́sì fún nǹkan ní ìdẹ̀yìn ọlọ́run ọlọ́ni ṣé wọn ò rí ni anna samawati wal ard ipe sama àti ilẹ̀ yìí táwọ̀ káàna tààrà tukan àwọn méjèèjì ti wà papọ̀ ni sama àti ilẹ̀ wà papọ̀ ni ìbẹ̀rẹ̀ nígbà tọ́lọ kọ́kọ́ dá sama yẹni pé kò sí gap kò sí àlàfo láàrin sama àti ilẹ̀ wọ́n wà papọ̀ ni ọlọ́ni fafataknáhùmá àwọn asòfin ya méjèèjì àwọn asẹ̀pẹ́ẹ̀tì méjèèjì àwọn àfáà ni nígbà wà papọ̀ yẹn àti ilẹ̀ wà papọ̀ yẹn sánmà ìrọ́dù nígbà náà ilẹ̀ isi ihò kòkò ilẹ̀ ihò gájáde àmọ́ ní ògbó tọ́lọ́n subhana wa ta'ala tó pé ọlọ́run fẹ́ kó máa jẹ́ àǹfààní fún wa ọlọ́run wa fi kìí wá sí òpìyà láàrin wọn nígbà tó ṣe òpìyà yìí sánmà bẹ̀rẹ̀ sí ní rọ́dù ilẹ̀ sì bẹ̀rẹ̀ sí ní ihò gájáde ọlọ́ni waja'alna minal gbogbo nǹkan pátápátá ọlọ́ ni a ní kó máa tẹ̀mí látara omi afala yu'minun tí kò ayẹ̀kan nígbàgbọ́ ni tí ẹkọ̀ ẹ̀kan nígbàgbọ́ sí ọ̀rọ̀ ọlọ́ọ̀bá Muhammad sallallahu alaihi wasallam táǹtì ní Abi Hurairata radiyallahu anhu ó ní níjọ́ ka ya Rasulallah oni ní mo sọ pé mo kúrò òjíṣẹ́ ọlọ́run ó pèrè òjíṣẹ́ ọlọ́run ilé ìdára ayẹ́tù tọ́wọ́ bá ti náfì ní gbogbo ìgbà tí ó bá ti rí ẹ̀yìn ìlú máa dùn ọkàn mi máa balẹ̀ tí máa ti wọ̀ ẹ̀bá ìlú ìlú ó dùn ọkàn mi ó balẹ̀ wàkọ́rọ̀ àìní ojú ìlú ó sì tutù yẹni pé mo máa rí tutù ojú látara rẹ̀ fàǹdí ìní àn kulli ọ̀la Sayyidina Muhammad sallallahu alaihi wasallam sọ pé kullu shay'in khuliqa min ma. Ó ní tí máa sọ sẹ́ tó kó gbogbo nǹkan sínú ẹ̀rẹ́ pé gbogbo nǹkan pátápátá wọ́n dá látara omi. Alìmà alìmàmà bọ́wọ̀ sí ṣe dá gbogbo nǹkan ni. Gbogbo nǹkan pátápátá ó ní nǹkan kan sí pẹ̀lú omi. Àdíṣì tẹ̀síwájú ìparí àdíṣì tá a fẹ́ lò náà, àmọ́ parí àdíṣì náà ni pé qala qultu fún mi nírò nípa àlámàrí kan ìdá àmẹ́lìtì bí i dakaltu janna tí bá ń ṣe àwọn nǹkan wọ̀nyí ma wà lè janna kọ́ọ̀lá náà bí ní afṣis salam ma fọ́n salama láàrin àwọn afọ́n salama assalamu alaikum assalamu alaikum a lẹ́yìn náà wa aqimu ta'am ma fáwọn èèyàn ló ń jẹjẹ àwọn tí bí bá ń pa ma fún wọn jẹjẹ wa salil arham ma sokùn ẹbí mọ́jọ kókùn ẹbí tọwọ́ rẹ já wà kún bí lẹ́ìlì wà náà sí ni yàm wọ́n máa dìde yẹn náà sílà lóògùn ìgbà táwọn èèyàn bá ń sùn lọ́wọ́ tó bá lè ṣe báyìí tó mọ́jọ́kọ́ lùjánà bí sàlám wà á wà lùjánà pẹ̀lú sàlám ọlọ́mọ́sà fẹ́ni kọ̀ọ̀kan ọlọ́mọ àlùjánà ọlọ́ni òkè sórí ilẹ̀ kí ń tàmí dàbí yìí kí ilẹ̀ yìí kó mọ́ bà máa mì kó mọ́ bà pẹ̀lú wọn yẹni ọlọ́run fi òkè ó fi ṣe ètàn nígbà tó nínú sóra tó pé wọjà àrínà jìbá àlàfí ni àwùtára ní pé a fi àwọn òkè àti wọ́n ṣe ètàn ẹwà wò nínú ọlọ́run fi a tí ẹ bá rí àwọn òkè ńláńlá tí ẹ pé bẹbá lọ́bẹ̀ lọ́dún iṣẹ́ ráwọ̀ òkè bẹ́ẹ̀gbà tí ó bá ẹ̀dẹ̀ tó dí ọdún tí mọ̀ òkè ẹ ti kó wọ́n ti kọ́ òkè yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ káàkiri ilé ayé ọlọ́ni a ti òkè yẹn a ti pé nílẹ̀ a ti tó a ti ní èkà lórí ilẹ̀ ní ò fi jẹ́ kílẹ̀ ó máa mì ní bá ń tó ń fọ́ àwọn òkè yẹn ó yẹ kílẹ̀ ó ti máa mì kó ti yìí téèyàn bá wo àwọn tó máa ń sọ̀rọ̀ nípa sáyẹ̀nsì nǹkan báyìí ṣá wọ́n ní ilẹ̀ tó wà spherical wọ́n ní ilẹ̀ ó rògbò tó bí bọ́ọ̀lù tí a bá gbé bọ́ọ̀lù kalẹ̀ tó fẹ́ gùn èyàn ológun sílẹ̀ yóò ṣe yóò ṣubú ni àmọ́ bí láìṣe rí rí bọ́ọ̀lù yẹn náà ẹwà wò bẹ́ẹ̀ wá kí o máa lọ láti bíbà yìí alọ̀gára kí o máa lọ London by road

ọlọ́run bá ní subhanahu wa ta'ala ọlọ́ni asẹ́lẹ̀ ni la'allahum yahtadun wọ́n lè bá jẹ́ ni tí ó mánà wa ja'alna as-samaa'a saqfan bẹ́ẹ̀ akúnwá sí sánmà ní àjà ẹ̀bì sánmà ó dà gẹ́bí sílẹ̀ ni ọlọ́run sí sánmà ní àjà àjà yẹ nínú àwọn nǹkan tó lọ sí sọ́sánmà

bákan náà tíkínẹ́ẹ̀sì rẹ̀ ọlọ́run nìkan náà ló mọ tíkínẹ́ẹ̀sì rẹ̀ bó ti tíkì tó àmọ́ bó ṣe wá wà yẹn ọlọ́run ló jábọ́ lù wá lórí tí ẹ̀ bá kọ́lé kó omi bílẹ̀ yẹn ti lágbára tó nígbà tó bá yá tí wọ́n bá gbé ní ẹ̀mọ̀ kódà tó bá ń gbé gan ẹ̀ máa ṣe maintenance tó ẹ̀ bá ṣe maintenance kí ló máa ṣẹlẹ̀ ilé yẹn tí ó máa bàjẹ́ tó ẹ̀ bá wá gbé ní ẹ̀mọ̀ gbàkí bá lo àwọn dúdú ẹ̀ báyìí ẹ̀ ti rí àwọn sílé ó máa jábọ́ àwọn kan máa bàjẹ́ àmọ́ kò rí bẹ́ẹ̀ fún sọ́mà ní gbogbo ìgbà tí ẹ̀ bá sọ́mà sọ́mà máa yá yìí ìkan nínú àwọn àfà ni o máa bọ́yá ẹnìkan ti náà ti nótìsì ẹ̀mí ó ní jọ ojú máa yé àwọ̀ sísẹ́ máa máa gbéjáde máa yàtọ̀ síra mu ìpè kọ́lọ̀ tí ó gbéjáde tí ó gbéjáde lónìí yóò yàtọ̀ sísọ̀la ogun ọlọ́ọ̀bá ni subhanahu wa ni sakfan akùsẹ́mà ni sakfan àjàkan tẹ́wọ̀ ọlọ́run wá ń sọ ayatiha mu'ridun àmáwọn ọmọ ènìyàn

tó yẹ ká máa ronú sí láti wá mọ̀ ìpé ọlọ́run subhanahu wa ta'ala o náà ni ọba tó ṣe wípé olódá gbogbo nǹkan yìí kanú àfà ó ní fàfi kulli shay'in ayatun tadullu ala annahu al-wahid gbogbo nǹkan pátápátá àmì bẹ́ẹ̀ gbogbo nǹkan pátápátá tó bá ní àmì bẹ́ẹ̀ kí láàmì náà tadullu ala tí ń tọ́ka sí pé ẹni tó ṣẹ̀dá nǹkan yọba kan tuntun Allah subhanahu wa ta'ala wọ́n rẹ̀ wakil fí àǹfúsìkún àtọ̀là tó fèrò ìwọ lọ ń sọ̀rọ̀ ẹlòmí ń bẹ lọ ẹnu rẹ̀ yá jìjẹnu rẹ lọ ahọ́n rẹ̀ dáa jẹnu ahọ́n rẹ lọ ó fẹ́ sọ̀rọ̀ kò lè sọ̀rọ̀ ìwọ tó ń sọ̀rọ̀ ọsọ bá elu sọ Yorùbá ó sọ Yorùbá ẹlòmí òtún sọ Haúsá fluently yóò sọ ìgbò yóò sọ lárúbá yóò sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú dẹ̀ra tọ́lọ́ subhanahu wa ta'ala ìwọ́n lọ ọ̀mbọ̀ ẹlòmí ń dẹ́kù lérìn ń bẹ lọ síta wà fi anfusikum afala tubsirun bẹ́ẹ̀ ilẹ̀ ń sú ilẹ̀ ń má òjò ń rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórí àwọn lahu ááyà gbogbo nǹkan pátápátá ló ní àmì ááyà ala annahu al-wahid tí ń tọ́ka sí pé ọlọ́ọ̀bá tó tẹ̀dá àwọn nǹkan wọ̀nyí ọba kan ṣoṣo ni kí lọ́lọ́run fẹ́ pẹ̀lú wa pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí tí yẹn bá jí lóòrọ̀ ó wá rí i pé òun jí òun ráká gbé òun rẹ́sẹ̀ gbé yóò wá dúpẹ́ fọlọ́m yóò mòore fọlọ́m subhanahu wa ta'ala pé ah ẹlòmíì lájọ sùlánà inú sàárè ìlú bára rẹ̀ ẹlòmíì lájọ sùlánà ó bára rẹ̀ lọ́sítà èwọ̀n tó wọn wá jí pẹ̀lẹ́lá àti ah kó dúpẹ́ yóò wá lọ jọ́sìn fọlọ́m subhanahu wa ta'ala

tí ò bá sì lè máa jọ́sìn fọ́lọ̀ bó ti tọ́ àti bó ti gẹ irú ẹni bẹ́ẹ̀ ìwà láyé èrò ìsànfàní òwúrò ọlọ́n ṣàánú wa mọ́jẹ ká lè kó lórí ìlànà tí ká máa jọ́sìn fọ́lọ̀ subhanahu wa ta'ala bó وما جعلنا لبشر من قبلك الخلد hmm. أفإن فهم الخالدون اه. كل نفس ذائقة الموت اه. ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون الله سبحانه وتعالى وان صفو جشيري أنا محمد صلى الله عليه وسلم أواكفري tí wọ́n ń sọ wípé bóò ni ànábì ọlọ́run yóò ṣe máa rìn tí ó máa fẹ́yàwó tí ó máa wọnú ọjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́ni sọ fún wọn wa ma ja'alna li basharin min qablika al-khuld àti fún abara kan síwájú rẹ̀ ànábì tí ó pé yíwa máa gbélé ayé lọ gbére àti fẹ́dà jẹ́ pé òun yóò máa gbélé ayé ọlọ́ni àti bẹ́ẹ̀ kan ata ìmìta tí tọba wá kú ikú wá ṣẹlẹ̀ tí a ní kọ́ kú àáfàhùnmọ̀lọ̀kọ̀ lùdún sáwọn wà máa gbélé ayé gbére wọn ò lè gbélé ayé ọgbére kò sẹ́nìkan tí ó gbélé ayé ọgbére ẹwà nábíwa Muhammad ibi táwọn sàábà kan nífẹ̀ẹ́ rẹ̀ dé àmì nínú àwọn tó gba ìsílẹ̀ mùsùlùmí gan wọn ò gbà fánàbí òkú àbígbà fánàbí kú gan ó gbọ́ síbi tí ò dá lára wọn ẹni tó sẹ́gbẹ̀ Umar radiyallahu anhu tẹ́ kó yọ ìdà ipé ohun ògbòrò gbófẹ́nì kàṣàláìsì kọ́lọ̀ tó wá sàánú wa títẹ́ ní Abubakar tó wá dé tó wá ka àwọn áyà tí ń sàlàyé nípa kánábí òkú nígbà ilẹ̀ lára sẹ́dìnà Umaru tó balẹ̀ ọlọ́ni àwọn tí ń sọ báyìí ipa kò yẹ kánábí Ọlọ́run kú kò yẹ kánábí Ọlọ́run máa ṣe báyìí ṣé tó gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan ní ó tọ̀kù kò sí ẹ̀mí náà àti kò tọ́ ikú tó ọba tí ń jẹ́ ẹ̀dá tọ́m ní sókè tọ́m ní sílẹ̀ ọ́tọ̀kù kullu nafsin zā'iqatul mawt gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan ní ó tọ́ ikú wò wa nabluukum bish-sharri wal-khayri bẹ́ àwọn ọlọ́run àwọn máa dẹ́ يعني أي نختبركم بالمصائب تارة بنعم أخرى نختبركم بالمصائب تارة وبنعم أخرى ìtumọ̀ rẹ̀ náà ni pé a máa fi àdánwò kẹ̀yìn nígbà míì bẹ́ẹ̀ a sì máa fi ìdẹ̀ra kẹ̀yìn àfànáǹgòrò mọ̀ ìyẹ́sòrò wọn mọ̀ ìyẹ́sòrò tàbá dẹ̀yìnwò pẹ̀lú àbúrú àáwòwò tààlẹ̀yìn tí ó sì kìí tí ó sì sùúrù tàbá dẹ̀wò pẹ̀lú dẹ̀ra àwòwò tààlẹ̀ ni tí ó ṣe kíni tí ó mọ̀rọ̀ tọ́lọ̀ subhanahu wa ta'ala olófà jẹ́ pé ìkan nínú àwọn sàádé táǹkì ní Abdullah ibn Abbas radiyallahu anhuma ó ní wanabulukum yàní ìtumọ̀ ayayi náà ni pé nabtalikum bi sharri wal khayri fitna yàní pé bí ṣídá wàrọ̀fá wàsíhá wàsákàmí wàlìjínà wàlìfàkìrí wàlìhàlálì wàlìhàrám wàtọ́á wàlìmáàsíyá wàlìhádìí wàdọ̀là wọ́n ní túnmà rẹ̀ náà ni pé a máa dẹ́yìnwó pẹ̀lú aburú àti oore tí ó máa jẹ́ fìtínà fún ọ̀nà ni pé nígbà míì ṣídá wàrọ̀fá a sì lè kókó mú nígbà míì a sì dẹ̀ra ìrọ̀rùn a sì fún nígbà míì a fún ilá láàáfíà nígbà míì a ní kẹ máa ṣàìsàn ìgbà míì a fún ní ọrọ̀ nígbà míì a ní kẹ tálíkà wàlàhàláàlú wàlàhàrám nígbà míì a dẹ̀yìnwò pẹ̀lú nǹkan tó jẹ́tọ̀ nígbà míì nǹkan tó jẹ́wọ̀ wọ̀fọ́ àwọ̀lmáàfíà ìmá tẹ̀láṣọ́ ọlọ́run ìyapọ̀ ọlọ́run eléyìí náà ara àwọn áyà pọ̀ nínú Qur'anul Karim ní sóra kan ọ̀rọ̀ ni kul inna al-mawta alladhi tafirruna minhu fa innahu mulaqikum thumma turaduna ila alimi al-ghaybi wash-shahada tí dé parí áyà yẹ sọ fún wọn lórílẹ̀ ayé òun náà ní kú kò sí nǹkan ní ìtòdájú gbogbo tí ẹ bá fẹ́ ṣe láyé kò dájú ọ̀fẹ́ kọ́lé ọ̀fẹ́ ralẹ̀ ọ̀fẹ́ ra mọ́tò ọ̀fẹ́ gbéyàwó ọ̀fẹ́ ṣègbá ọ̀fẹ́ ṣàwò wọláyé kò dájú tọ́lọ̀ bá ní ṣe é ṣe ni mélòó mélòó ẹni tí ó sọ pé òun fẹ́ kọ́lé bóyá orí ilẹ̀ tó fẹ́ kọ́lé ìgbà yóò kù sí mélòó mélòó ẹni tó pé òun fẹ́ ṣe kéré kan ó ti pìpì àǹkan yẹn nǹkan tó fẹ́ ṣe ẹ̀ka kò ní ṣe tí fi kú àmọ́ ikú

wọ́n ni tamanna rijali an amut wa in amut fatilika sẹ̀bílù lẹ́sì fi ha bí auhaj wọ́n ni àwọn ọmọ ènìyàn wọ́n ń jẹ̀rà kí n kú imam shafi ló sọ̀rọ̀ yìí táwọn èèyàn jẹ̀rà pé kí n kú wọ́n ni tí má tẹ̀ wá kú ẹmọ kú fatilika sẹ̀bílù ojú ọ̀nà tani ojú ọ̀kàní lẹ́sì fi ha bí auhaj kìí sẹ̀mìnìkan ni máa sọ̀rọ̀ ojú ọ̀nà yẹn o èmi nìkan kọ́ ni màá ojú ọ̀nà tẹ́ni títí tó gbogbo ọmọ ènìyàn ó tọ̀ ó ní ìkan nínú àwọn akọrin lásìkò àbáṣí táǹkì ní abú ìtààyà nínú àwọn akọrin tí máa kọrin zúùdù ni ó wá mú yàní àwọn àbúyàsì kan wá nínú ẹ̀ náà ni pé yàní alimọ́ọ̀tù náàfi yàní àdárò kólìdì in amilta láha wani afwan àdárò kólìdì in amilta bí ma yóòdìlì ìlà wa ìdá kọsọ̀rọ̀tọ̀ wa in kọsọ̀rọ̀tọ̀ fàdínà abú ìtàhíyá àwọn kọ̀sídà ẹ̀ pọ̀ díẹ̀ but nílò ẹ̀ náà ni wípé ó ní alìmọ́ọ̀tù báàbù kólù náà ti dà àfihàn gbogbo ọmọ ilẹ̀ ni ó gbẹ̀nu ọ̀nà yẹn kò sí sábà fẹ́ wọnú ilé kan á gbẹ̀nu ọ̀nà ìta ń pè níkú yẹn lẹ́kù kẹ́ni tí ó kò sẹ́ni tí ò ní wọnú rẹ̀ ó wá ní pẹ̀lẹ́ ìtẹ̀ ṣeré yá bá àdàlì bá bí mà dáa ó ní à ah, ó mà ṣe o bó o ṣe wá jẹ́ lẹ́yìn ilẹ̀kù yẹn ilé wo làáwọ̀ torí pé tí ẹ bá ti wọnú ilẹ̀kù fẹ́ wọnú ilé kan ni ó wá ní bó ó ṣe rí tí bá gbọ́nú ilẹ̀kùn yẹn inú ilé wo ni mo fẹ́ já sí wà ní àdáàrù kólìdì in àmìlta bí máa yóò bí ìlà tọ́wọ́n tó bá gbọ́nú ọ̀nà ilẹ̀kùn yẹn ibi tó já sí ilé ìkẹ́ ni ilé ìgbére ni tó bá ṣiṣẹ́ tó ṣe kí ni yóò bí ìlà tí ó máa yọnu sí ọlọ́run adẹ́dàwà tó bá ṣiṣẹ́ tọ́lọ̀ yọnu sí òun náà ni ilé ìdùnnú ilé ìgbére àmáwò tọba wá lọ gbé nǹkan kù tọ́ọ̀ ṣe ń tọ́lọ́wọ́ bá fẹ́ tọ́ọ̀ ṣe nǹkan tọ́lọ́wọ́ bá yọ́nú sí fanáà wá mọ̀ ìpé iná ni ọlọ́run subhanahu wa ta'ala máṣẹ̀ nìkọ́ ọ̀kan wà lọ́mọ́ná májá wọn ká tó wà lè jẹ́nà ọlọ́run jẹ́ lè ṣe ń tọ́lọ́run subhanahu wa ta'ala tó torí ẹ̀dá wa ní gbogbo àtàbà kú káwá kú pẹ̀lú kálímà la ilaha illallah ẹ̀yọ́mọ̀ yá mi mùsùlùmí ọlọ́run ò dá wa fún kankan jí pé káwá tẹ̀sùn lórílẹ̀ ayé ọlọ́run dá wa fẹ́rẹ́ ọlọ́run sì ń sàlàyé fún wa pé a ti ilé ayé ilẹ̀ gbogbo wa náà sì so ẹ jẹ́ kẹ́lì kọ̀ọ̀kan wa ká gbìyànjú láti ṣiṣẹ́ fún nǹkan tá lọ dé bá lẹ́yìn ìgbà tára sí ilé ayé rẹ̀ gbogbo àwọn afáà máa ń sọ̀rọ̀ láàní pé máa búdà mínúhú fàlìsìdádùn láhùn wáàjì ìpalẹ̀mọ́ fún ọ̀rọ̀ ayẹ̀ ni tó mọ̀ta sí mọ̀pá fún yẹn ní gbogbo ojúmọ́ ayé káwọn palẹ̀mọ́ fún ikú yẹn kámá sinmi kámá fọwọ́ tẹ́tẹ́rẹ́ mú anytime lọ́lẹ̀dẹ́ torí pé a mọ̀pá kù àmọ́ kò sẹ́lẹ̀ kẹta tó ma Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ló fi ni kó ń fi dúníyà ka abiru sabil máa gbélé ayé yẹn gẹ́gẹ́ bí àlejò ni ẹni tí rìnrìn àjò lọ àlejò ní tó kà débì kan tó délé tó kan tó kà sí mi tí ó gbéra kúrò ní ìjọ kejì a àbíkọ́ bí ẹni tó tó ó fẹ́ rí títì kọjá tó kà fẹ́ rí náà kọjá ó bọ́ láti bìkan bọ́ sí òdì kejì ẹni tó bá ti báyìí ní sẹ́nu ìgbésí ayé ẹni tó ní ni mo ń bẹ gẹ́gẹ́ bí a ṣe máa ń sàlàyé fún wa fún àwọn tí a bá fẹ́ fi ìrànlọ́wọ́ sọwọ́ sí wa ní markas wa markas umarubu na qatar fún àwọn iṣẹ́ ẹ̀sìn tó lọ ní sẹ́ńtà yìí àkáǹtì wa náà ni báǹkì wa jaiz bank account name umarubu na qatar islamiyya account number 0569821 lẹ́ẹ̀kan sí bank jaiz bank 0 bá orúkọ account umar bin khattab islamiyya account number 0969821 lẹ́yìn náà àtàbá ní ìbéèrè àwọn àtàbá ní ìbéèrè a lè fi ìbéèrè wa sọwọ́ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08038903990 oh

tó bá lọ ìgbẹ̀ náà ni ó gbà padà kò sí pé bóyá ó lọ́nà míì tí ó gbà láti sí lójú ọ̀nà so ó wá rí nǹkan yìí lójú ọ̀nà yìí so ó wá rò pé tó ń bá ní kó fún àwọn tó jẹ́ agbófinró àbí àwọn amòfin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ìjọba bóyá wọn ní jẹ́ kí nǹkan yẹn dọ́dọ̀ ẹni tó ní yóò padà parí sọ́dọ̀ wọn náà ni tó wọn gbà tó rí kinní náà ó wá fi wẹ́lọ̀ èyí lọ lé rédíò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé nǹkan báyìí báyìí báyìí ẹni tó bá ní ó pe nọ́mbà báyìí báyìí báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe lẹ́yìn ìgbà tó wá ṣe bẹ́ẹ̀ kí ni wàá padà lò bí ọdún méjì mẹ́ta lọ́dọ̀ rẹ̀ kí ni nǹkan tó lè ṣe pẹ̀lú àlámà yìí. alhamdulillah gẹ́gẹ́ bí ẹ ṣe ṣàlàyé tó bá ṣẹlẹ̀ báyẹn nǹkan tó yẹ kó ṣe náà ló ti ṣe yẹ ó ti gbégbèsẹ̀ ó ti fi wẹ́lọ̀ torí pé tíṣẹ̀rí àwí náà ní pé téèyàn bá rí nǹkan yìí ká fi wẹ́lọ̀ in irú àkùntán dì sí okùntán fi só àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí láti mà àádẹ́ fi wẹ́lọ̀ pètò àrí nǹkan yìí níbi báyìí báyìí tó bá kó wá sàlàyé tó bá sàlàyé yẹn tó bá a ṣe wádìí tabatimọ̀ ikú ló ní àádà padà fún ṣẹ̀rí àwa wá láàyè tí ò bá wá wá títí ọdún kan tí

láadáa fún ẹni tó sọnù ẹni tó sì mú lọ ẹ̀yìn náà òun ló gbà láadáa àmọ́ tó bá yẹ́ pẹ́ni tí ń bùkátà tó wà ìpòṣíṣàn láti jẹ́ pé ẹni tí ń bùkátà nìwọ̀n náà lílù inṣàlá. Assalamu alaikum ẹlẹ́ẹ̀kejì ẹlọ́kùn gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ànábì sallallahu tó bá para rẹ̀ yóò máa fi nǹkan nìnira rẹ̀ láàrin títí jọ̀gbìn alkiyama látàlẹ́ yìí tó fi hàn pé ọmọ náà ni èèyàn ló wá ṣe fídíò ayíta ti wà yíga yíba ọkùn ní ṣeré sí nǹkan ló wà lórí ó mú bàdá ni ó sì ṣe kalma ṣahada la ilaha ashhadu an la ó sì ṣe pàó ó sì yíra rẹ̀ lórí kalma tó ṣe tó yóò làá àbí báwọn ọlọ́n kó sàánù wa ní gbogbo ìgbà ààlè ìntàpítì ọ̀rọ̀ pẹ̀lú ọgbọ́n orí wa ti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ irú ẹniyẹ a nípe ní káàkiri pé mùsùlùmí àwọn ẹgẹ́ bí mú àyìn ipa tí gbogbo ẹni tó bá para ni ra

àfi tọ́lọ̀ subhanahu wa ta'ala bá foríjì lókù ọlọ́nkú bá foríjì kó foríjì àwọn náà wallahu a'lam ètò àkọsọ sí dédé ọlọ́nkú fún alára rẹ̀ ètò já ìṣẹ́lọ́ mọ́sà foríjì ẹnì kọ̀ọ̀kan wa